إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على النبي على هذا النبي وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدبه fún olúwa wa ọba tí gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ àti ẹ̀yìn tí ń bẹ fún ajẹ́rìí ìjọ kan ṣoṣo Allah bákan náà ajẹ́rìí ipò jíṣẹ́ ńlá Muhammad ẹrú sí olúwa ní í ṣe ìgbésẹ̀ rẹ̀ ní í ṣe àtọrọ àlékún ìkẹ́ ìgẹ̀fà nàbì àwọn aráalé ẹ̀. àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo múmìnì múmìnà òdodo tí wọn ò yẹ wọn ò gbò kúrò ní ojú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad wọ́n jẹ̀rán ẹ̀ wọ́n sojú kòkòrò kò sí lánàá kan níbì kan tó ju ìlànà ànábì lọ téèyàn fi rojú rẹ̀ ayé ojú rí ọlọ́run ọba láyé bí àti ní alkiyama abẹ́ olúwa ń ṣàṣe àwa nínú ọmọlẹ́yìn ànábì òótọ́ àti lódodo ẹ̀yin arúṣin olúwa ọjọ́ òní òun náà ni a pàdé lórí atafsir àlàyé níwọ̀nba lórí àwọn àyà alukur'an èyí tí a ń bá bọ̀. Ó ti tó ọjọ́ mẹ́ta tí a ti pàdé fi majalisina at-tafsiri ìjòkó tafsir èyí tí wáyé látara àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ọdún àtàwọn ọjọ́ ẹwẹ̀wà alákọ̀ọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aya bí ta dé òun náà ni aya one oh two aya tí ó gùn díẹ̀ yẹn nínú Suratul Baqara aya yìí náà òun náà bẹ́ẹ̀ nù àwọn minal ayati àpèwáì nínú àwọn àyà tàbí sọ pé àyà tó gùn ni nínú Suratu Al-Baqara torí pé àyà yìí ó tóbi láyìn mẹ́jọ ó tún lé gan tóun nìkan tó kó tó kó àwọn oríṣiríṣi ìdájọ́ sínú pàápàá jùlọ nítorí ní ṣe pẹ̀lú idán idán èṣù ìránṣẹ́ èṣù ni ìdán àti gbogbo àwọn ìtọ́jọ mílíì bẹ́ẹ̀ náà ni ibo ló ti wá ìpìlẹ̀ <clears throat> àti iṣẹ́ tí í ṣe bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ẹ̀ àtòrípa ẹ̀ òrípa ìdán ìjẹ́dán a máa ṣẹlẹ̀ tàmátásá sí i àti irú ẹni tí ń ṣe kílàbọ̀ ẹ̀ níwájú ọlọ́run gbogbo eléyìí òun náà ni a ti dára dúró níwọ̀nba lórí ẹ̀ ìtẹ̀síwájú yóò mọ̀ wáyé pẹ̀lú ọ̀dà wa ìyẹn àyà one oh three olùwà ni walaw annahum amanu wattaqaw. لمثوبة من عند الله خير لو كانوا يعلمون لبتي آية وأوتو آية méjìlélọ́gọ́rin tí olúwa tó ṣàlàyé àbọ̀ àwọn òpìdán àwọn ẹni dán àwọn ẹni èṣù bó ti ṣàlàyé wọn pé nígbẹ̀yìngbẹ̀yìn wọn ò ní lábọ̀ o wọn ò ní lálùkìyàmọ̀ o torí pé wọ́n ti lọ ṣe transaction wọ́n ti lọ ṣòwò òwò àdánù òwò parun débi pé àwọn náà mọ̀ ìtọ́parí gbólóhùn àyà yìí wọ́n lọ́kọ̀dẹ̀ á lè mú. لمن اشتراه ما له في الآخرة من خلاق àwọn náà mọ أو àwọn ò lábọ̀ àwọn ò ní jèrè iṣẹ́ táwọn náà ṣe owó àṣedànù lówó yìí níwájú Ọlọ́run Olúwa sàmà ṣàrò òbí àfúsàn ó mà ṣe o ó ṣe o tí wọn lọ kóra wọn sí i wọ́n mọ̀ pàdánù o bí wọ́n mọ̀ burú púpọ̀ o ní tí wọ́n lọ rà fún ara wọn yìí ní tí wọ́n lọ tọrùn bọ̀ yìí lọ́wọ́ kánú ya àlàmù tí wọ́n bá mọ bí ó ṣe padà rí ni báwọn ṣe padà jẹ ká àbámọ̀ ni olùwà wa ni wọ́lọ́wọ́ annahum amanu wattaqaw tó bá wá ṣe kó di kejì ni wọ́n ṣe ni tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo. واتقوا تشق حيا ولون ولو أنهم آمنوا وتاووا وقوا يهودي سنو تيبي أروا وناني أمبابو ibi tí ọlọ́run ọba ti ń ṣàlàyé nínú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ó gbogbo ìran tí ń ṣiṣẹ́ yìí ìwà dán iṣẹ́ dán erékeré ìláṣepọ̀ pẹ̀lú àlìjànú ìṣàkóso irinkurin àti gbogbo oníranran ti jẹ́ idán gẹ́gẹ́ bí àwọn àkíyèsí kọ̀ọ̀kan kò ṣe lọ lórí ẹ̀. olùwà ní walaw annahum amanu wattaqaw. Ah, tó bá mọ̀ ṣe wípé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo ni wọ́n sì páyà ọlọ́run ẹ̀rí gbogbo orú eléyìí ó wà nínú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ tí ọlọ́run wá bá ṣàlàyé iṣẹ́ bí àti wá bí àti tí ó jẹ́ àbọ̀ rẹ̀ tán ọlọ́run ọba ọba Allah tó tún wá pe àwọn ẹrú ẹ̀ pé a ah, bẹ́ẹ̀ bá sì mà ní ẹ̀mọ́ ẹ̀rọ mọ̀ ní ìrìn àjò yìí kó lè yẹ yín kò sáyẹ kalẹ̀ ń bẹ̀ kò sì sáṣejèrè ń bẹ̀. olúwa ni walau annahum amanu wattaqaw àwọn tá a sọ wọ̀nyí àwọn onírìnkùnrin àwọn erérekere àwọn onírìn àjò kùnkùn walau annahum amanu wattaqaw tó bá ṣe pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ mi wọ́n sì páyà ọlọ́run gbólóhùn méjèèjì al-iman wa taqwa ìnígbàgbọ́ pẹ̀lú olúwa àti bẹ̀rù ọlọ́run ìwà papọ̀ láwọn oríṣiríṣi ààyè nínú Al-Kùránì ni ìwà papọ̀ ẹ̀rí gbólóhùn méjèèjì àwọn gbólóhùn kan bẹ nínú ṣẹ̀ríà tó ṣe wípé ká má wà papọ̀ ìtumọ̀ wọn yóò máa sọ̀tọ̀ọ̀tọ̀ tó bá wà papọ̀ tó bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ wọn yóò máa gbéra wọn sínú ara rẹ̀ náà ní al-imanu tó máa sọ pé ìmánì àti taqwa méjèèjì tó bá wà papọ̀. yóò máa ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fún ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa ní àṣàlàyé ẹ̀ níwọ̀nba insha Allah tó bá wá wà tó ṣe pé ìmánì nìkan ló dá wà ó ti kó tẹ́kọ̀ọ́ sínú tó bá ṣe pé tẹ́kọ̀ọ́ nìkan ló dá wà miskin. tí yẹn bá rí gbólóhùn fakir àti miskin tó bá wà papọ̀ ìtumọ̀ wọn máa yàtọ̀ ìlfukọ̀rọ̀ wọ́lùmọ̀tàkì àbí tí wọ́n bá dá wà òun ìtumọ̀ wọn ni wọ́n máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni albirru wattaqwa albirru wattaqwa gbólóhùn méjèèjì tó bá wà papọ̀ ìtumọ̀ wọn máa yàtọ̀ tó bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ìkan máa gbé kan sínú. bẹ́ẹ̀ náà ni al-iman wal-islam àwọn gbólóhùn kọ̀ọ̀kan bẹ bẹ́ẹ̀ nínú al-Qur'an àbí nínú sunna. tọ́ láàrin yìí ọlọ́wọ́n bá ní tó bá ṣe kí gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ni tí wọ́n sì tó páyà ọlọ́run al-iman omi ni àìnígbàgbọ́ ọkàn àdìsọ́kàn tí wọ́n sì ń sọ̀rọ̀ ìmánì ìpìlẹ̀ rẹ̀ náà ni àwọn ìmánì mẹ́fẹ̀ẹ̀fà orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà kí ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo gbogbo àwọn màláíkà rẹ̀ gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ ọgbà àwọn tírà ọlọ́run ọba gbọ́ ọgbọ́jọ́ kẹyìn gbọ́ ó sì gba kádàrá gbọ́ àwọn òpó ìmánì mẹ́fẹ̀ẹ̀fà yìí àtàwọn nǹkan tó kó sínú òun náà ni ìpìlẹ̀ ìmánì alìmánì òun náà ni tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ẹ̀mí kí ọ lódodo eléyìí náà sì ní ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni ìpìlẹ̀ Islam ló fi jẹ́ pé kò sírú iṣẹ́ rí tí wọ́n lè ṣe kò sí payà ọlọ́run tó lè ní tí o bá fi ní ìmánì kò lè jèrè lẹ́yìn bá wá ní ìmánì náà tí o bá ní tẹ́kọ́á òun náà ọ̀rọ̀ rẹ̀ ó léwu ṣùgbọ́n ìmánì kọ́kọ́ ní nọ́mbà wán ẹ̀lẹ́ ìmánì ìnígbàgbọ́ òdodo tẹkuwọ́lá tí wọ́n ní jẹ́bẹ̀ kí ni jẹ́bẹ̀ rọ̀ ọ́ tí ń jẹ́bẹ̀ náà ni kéèyàn ọkọ̀ dírẹ̀ kúrò níbi ìbínú ọlọ́run àti yá ẹ̀ bímtísàlì àwàmírì wọ̀ṣínábí nàwáhí kéèyàn mú òfin ọlọ́run ọba ṣẹ kó sì jìnnà sí ìtọ́lọ́run ọba ṣe léwọ̀ kó ṣọ́ra kò níbi ìyá ọlọ́run kó ṣọ́ra kò níbi ìbínú ọlọ́run ìpayà ọlọ́run mẹ̀sì máa kàn ní láwọn oríṣiríṣi ààyè nínú Al-Qur'an ṣé ó sì sí ẹ̀dá ọ̀hún tó ju kan sọ pé ìtẹ̀kìlà ìpayà ọlọ́run ọba kọ́lá òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ọlọ́run bá pé láwọn àyè míì pé yá ayyuhan nabiy tẹ́kílá ìwà nábì ọlọ́run wọn náà páyà ọlọ́run ẹ̀dá kun tẹ́ ìwà páyà ọlọ́run tàtún ni ta ló tún lè páyà ọlọ́run ṣùgbọ́n tún mọ eléyìí ìyẹn ni pé ó ń ṣe ọlọ́run ọba ó tún dúró lórí ntọ́lọ́run ọba gbélé e lọ́wọ́ ìtẹ̀lé pẹ̀lú gbólóhùn yìí èèyàn lè fi èèyàn lè wí tí ó sì máa mí ọ̀nà e àbùkù àbí ọ̀nà tí ò bá mu. irú òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam náà nábì tó bá dájọ́ kan àbúsọ̀rọ̀ kan àbúṣẹ̀ṣẹ̀ kan kí ẹnìkan máa sọ fún ànábì bẹ̀rù ọlọ́run lórí tó ṣe yìí o ẹ pé àbùkù lélẹ́yìí. tó túmọ̀ sí pé nǹkan nìyẹn ń sọ ni pé kò síbẹ̀rù ọlọ́run nínú tó ń ṣe ọlọ́run ọba ṣe níjọ́ tí ẹnìkan wí bẹ́ẹ̀ fún ṣe ọlọ́run aláàárẹ̀ ọkàn mọ̀náfìkì tó sọ fún ànábì pé bẹ̀rù ọlọ́run tí ogun láàrin àwọn àwọn ọ̀rọ̀ ogun pé wọ́gbélé ni wọ́gbélé ọ̀kan náà bàbá wá ó ní ìyẹn òṣù ọlọ́run bẹ́ẹ̀ bá ọlọ́run pẹ̀lú tó pín yìí o kó tó di pé ń ṣe ọlọ́run ní subhanallah ńlẹ́mú àjẹ fáwọn ìyá àjẹ ọlọ́run náà bí bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe déédéé báyọ̀ ọlọ́run ó ṣe déédéé pẹ̀lú tó pín yìí tànàbí wa ni tí n bá ṣe déédéé tábùkù tí ó ṣe déédéé lórílẹ̀ ẹni tọ́lọ́wọ́n ọba tó fọkàn tán ó túmọ̀ sí pé nígbà míì gbólóhùn bẹ̀rù ọlọ́run ọba ó lè jẹ́ èyí pápá jùlọ irú òjíṣẹ́ ọlọ́run pápá jùlọ tó bá wà makarun pẹ̀lú pé bóyá ànábì ó ṣèdájọ́ kan tán àbòṣiṣẹ́ kan tán tọ́ ẹnìkejì ẹni pé Allah ó sọ alukurani kalẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam òun ló bá anabi sọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ẹnì kankan tó ju kéèyàn sọ pé kó bẹ̀rù ọlọ́run ọba lọ ṣùgbọ́n èèyàn sọ lọ́nà tí ẹni yẹn ó fi mọ̀ pé ẹni yìí ń pè yẹn sákèésí tí ò bá ti sí irú àwọn ìṣesí tó lè jẹ́ kí irú nǹkan yìí kó nítumọ̀ míì ìpìlẹ̀ ni pé kò sí ẹni tí yòó lè sọ pé kó páyà ọlọ́run torí túmọ̀ rẹ̀ òun náà ni kéèyàn ṣọ́ra kéèyàn má kó sí ìbínú ọlọ́run kó sì má kó sí ìyà ọlọ́run bákan náà kéèyàn ṣe ntọ́lọ́wọ̀n ọba fẹ́ kó sì jìnnà sí ntọ́lọ́wọ̀n ọba ọ̀fẹ́ taqwallah ìpayà ọlọ́run òun lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ tó bá wà pẹ̀lú yímánì ó túmọ̀ sí àwọn iṣẹ́ ẹ̀ta àwọn ìwà rèé iṣẹ́ rèé àti kéèyàn jìnnà sí ntọ́lọ́wọ̀n ọba ọ̀fẹ́ ṣùgbọ́n ìmánì òun jẹ́ àwọn iṣẹ́ ẹnu al-iman iṣẹ́ ẹnu taqwallah òun náà máa jẹ́ èso fún al-iman méjì máa wá kàn láwọn oríṣiríṣi àyè nínú al-Qur'an nínú àyè àkàn ọlọ́run bá ní walau anna ahlal qura amanu tó bá ṣe pé gbogbo àwọn tí ọlọ́run ọba tó gbé ànábì dìde sí àwọn aráàlú yìí àwọn èèyàn wọ̀nyí tó bá ṣe kí wọ́n ọlọ́run ọba gbọ́ ni tí ó sì payọ̀ ọlọ́run ọlọ́run bá ní àbá rọ àlùbáríkà rẹ̀gẹ̀dẹ̀ fún wọn láti sánmà àlùbáríkà ojú àlùbáríkà ni ọba máa rọ ọ̀rọ̀ wọn ọba dayọ̀ gbogbo ìpìlẹ̀ dáadáa láyé àti láti yàmà lórí agbọ́nrin méjì náà alìmánú wàtẹ́kùwà àtẹ́kùwà òun náà ni àlàámọ́lú sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rí iṣẹ́ dáadáa alìmọ́ ìgbàgbọ́ dáadáa ìmọ̀ tó yẹ kéèyàn mọ̀ nípa olúwa olúwa fi ní walau annahum amanu àwọn táwọn wí wọ̀nyí tó bá ṣe kí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ni wattaqaw tí wọ́n ṣe páyà rẹ̀ lódodo lamathubatun min indillahi khayr ilé ni ọba jẹ́ ẹ̀san rẹ̀ tí wọ́n bá pàdé wọn jọ lọ́wọ́ wọ́n jèrè ẹ̀ alimatuba asawab ẹ̀san ẹ̀san dáadáa tí wọ́n bá pàdé òun ni ọba lóore fún wọn níwájú ọlọ́run èyí tí wọ́n fi ní lábọ̀ yìí wọ́n bá kàn dẹni rè ni wọ́n bá dẹni àbọ̀ olùwà ní lẹ́wọ̀kánu ìyá àlẹ́mọ̀ tán bá mọ̀ ni tán bá mọ̀ ni tán bá mọ̀ tí ń jẹ́ òdodo ká mọ ti ń jẹ́ àbọ̀ tí wọ́n sì mọ ti ń jẹ́ èèjẹ ní ọjọ́ àkèyàmọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba fi lò ó. Báyà yìí náà ó tún wá ṣàlàyé wípé èèyàn lè máa ṣe idán kó máa jẹ́ onídán kó jẹ́ onímọ̀ẹ́nì kó sì jẹ́ olùpayà ọlọ́run kò pọ́síbù kí méjèèjì yọ papọ̀ torí kọ́ lọ́wọ́ bá ní walau annahum amanu ó mọ̀ wípé ìmánì wọn ò sí ń bẹ́ẹ̀ wattaqaw kò sí tẹ́kọ̀wà ń bẹ́ẹ̀ olúwa fi ní tó bá ṣe kí wọ́n nígbàgbọ́ ni tẹ̀sí payà ọlọ́run ó túmọ̀ sí pé ìgbàgbọ́ òdodo ò sí ìpayà ọlọ́run ọba ò sí fún àwọn èèyàn báyìí olùwà tó wá ní lẹ́mọ̀tòbá tó min indillahi khair òun ni ọba sì jẹ́ sáré tí wọ́n bá pàdé lọ́dọ̀ ọlọ́run law kanu ya'lamun tó bá ṣe fún wọn mọ̀ ni o tó bá dá nǹkan mọ̀ ni tí wọ́n mọ̀ ń tà ṣe téèyàn fi jèrè tí fi lábọ̀ rẹ̀ ni. insha Allah ta'ala àyà iná ni a dára dó lónìí pẹ̀lú yọ̀ǹda Allah a tẹ̀síwájú pẹ̀lú àyà tí ó tẹ̀lé ìyẹn àyà one oh four ọgọ́rùn-ún kan àti mẹ́rin fi majlisin láhìqin bí ìdíniláhi tààlà ní ìjókòó tí ó tún máa wáyé abẹ́olúwa ó mú sàfi ìmánì rọ̀ wá lọ́rùn ó sànù wa ó sì wá ní òmìnir òdodo ó sì jẹ́ ká jẹ́ olùpáyà ọlọ́run fi sirri wal ilan ní kọ̀kọ̀ àti ní gbangba. اللهم إنا نسألك تقواك اللهم إنا نسألك تقواك في السر والعلن اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأردنا وارض عنا يا رب العالمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المؤمنين حقا وصدقا يا رب العالمين اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين